orúkọ Jésù. name of Jesus. Olúwa fẹ́ gba àwọn ọ̀rọ̀ rẹ. we your word. Àgbẹ̀ kí o fún wọn ní òye. Kí ó lè yé wọn. they might understand. Arákùnrin àti arábìnrin tó ń wa. Brothers and sisters. A fẹ́ mú ìgbìyànjú ti wákàtí ìwá. This exhortation for this hour is going to address the return of the Lord Jesus. ìwọ tó ń gbọ́ mi tó bá ti di onígbàgbọ́ tó bá ti dọ̀mọ́lẹ́yìn Kristi. If you are not a Christian. o ní láti kọ́kọ́ dọ̀mọ́lẹ́yìn Kristi délé tó lè yé o. before you can understand this, you need to accept Jesus into your heart. And begin to read the Bible. But for those who are Christians and who have been following our sermons. We are interested in teaching you more. So that you might know what is soon to come to pass. Hallelujah. Praise the Lord. tó If you know what's going soon coming. Then you need to prepare. Bíbélì sọ pé Jésù ń padà bọ̀. Jesus says the Bible says that Jesus is returning. Bíbélì sọ pé. The Bible says. Láti ẹnu èèyàn méjì tàbí mẹ́ta kí ọ̀rọ̀ Ọlọ́run kí ọ̀rọ̀ gbogbo ṣe ìdí múlẹ̀. That at the mouth of two or three witnesses let every word be established. Nígbà tí Jésù jíǹde kúrò ní òkú. When Jesus rose from the dead. Tí ó gun òkèèrè ọ̀run. And resurrected to heaven. Inú ìṣe àwọn àpọ́sítélì yẹn tẹ́. In the book of the Acts of Apostles. Ìbéè sọ pé àwọn áńgẹ́lì méjì kan. The Bible says that two angels. Wọ́n farahàn fún àwọn ọmọlẹ́yìn Kristi. Revealed themselves to the disciples. Níbi tí wọ́n ti ń gbójú sókè tó ń wo Jésù tó ń bọ̀ tó ń lọ láwọ̀ sánmọ̀. And as they were looking at Jesus ascending into heaven. Ni àwọn áńgẹ́lì méjì yọ sí wọn. Those two angels appeared unto them. Wọ́n sọ fún wọn pé. And said unto them. Ẹ̀yin ará Galilee. ye men of Galilee. Èsì tẹ́ fi ń gbójú sókè wo ọ̀run. Why look ye up into the heavens? Ilé ìwà rí lè inú ìṣàwọn apostoli Luke This is in the book of Acts chapter one. Ẹsẹ̀ ìkọkànlá. In verse eleven. Wọ́n sọ pé ẹ̀yin ará Galilee. There it says, ye men of Galilee. Èyí tí ẹ fi dúró tí ẹ ń wo ojú ọ̀run. Why stand ye gazing up into heaven? Jésù náà yìí. This same Jesus. Tí a gbà sókè ọ̀run. Which is taken up from you into heaven. Kúrò lọ́wọ́ yín. Yóò padà bẹ́ẹ̀ gẹ́gẹ́. shall so come in like manner. As ye have seen him go into heaven. Hallelujah. Praise the Lord. Two angels revealed themselves here. And had said that Jesus is coming back soon. Some people will say, well, I've been hearing this for a long time and Jesus still has not come. But the Bible also says pé kí a má ṣe jẹ́ aláìmọ̀ nípa ìpinnu Ọlọ́run that you should not be ignorant regarding the promises of God. pé Ọlọ́run mú sùúrù torí ti àwa ènìyàn ni. that God is having patience because of us men. nítorí pé kò fẹ́ kí gbogbo èèyàn ṣègbé. because he does not want anyone to perish. ṣùgbọ́n ó fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ronúpìwàdà. but he wants all to repent. Hallelujah. Praise the Lord. Ṣùgbọ́n fẹ́ sọ pé báwo ni Jésù máa ṣe padà wá yìí? How is Jesus going to return? Bíbélì sọ nípa pé àwa kan yóò lọ pàdé Jésù láwọ̀ sánmọ̀. The Bible says that some of us will meet with Jesus in the air. Eléyìí ni a fẹ́ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lónìí. And we'd like to explain that to you tonight. Eléyìí ni a máa ń pè ní ìpadàbọ̀ Kristi fún àwọn ọmọlẹ́yìn tirẹ̀. This is what we refer to as the return of Jesus to his disciples. Nínú ìwé Kìíní ti Thessalonica. In First Thessalonians. Orí ìkẹrin. Chapter four. Tàbá kà láti rẹ̀. From verse thirteen. Àpọ́sẹ́lì Paul ló tún sọ léyìí. Paul the apostle says here ní òun gan ló kọ́kọ́ fi hàn wá bó ṣe máa rí. he was the first teacher that explained clearly how this would happen. alájẹsẹ̀ kẹtàlá rẹ̀ ó sọ báyìí pé in verse thirteen it says. ṣùgbọ́n àwa kò fẹ́ kí ẹ̀yin kí ó jẹ́ òpè ara. but I would not have you to be ignorant. brethren ní ti àwọn tí ó tu tí ó sùn. concerning them which are asleep. pé kí ẹ má bínú jẹ́ gẹ́gẹ́ bí àwọn ìyókù tí kò ní ìrètí. that ye sorrow not even as others who have no hope. nítorí bí àwa bá gbàgbọ́ pé Jésù ti kú ó jíǹde. For if we believe that Jesus died and rose again, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò mú àwọn tí ó sùn pẹ̀lú nínú Jésù wá pẹ̀lú ara rẹ̀. Even so them also which sleep in Jesus will God bring with him. Ní ẹsẹ̀ kẹẹ̀dógún. In verse fifteen. Nítorí èyí yìí lè àwa ń wí fún yín nípa ọ̀rọ̀ Olúwa. For this we say unto you by the word of the Lord. Pé àwa tí ó wà láàyè. That we which are alive. Tí a sì kù lẹ́yìn ìdè àti Olúwa. And remain unto the coming of the Lord. Bí ti wù kí ó rí kì yóò ṣáájú àwọn tí ó ti sùn. Shall not prevent them which are asleep. Nítorí Olúwa tìkára rẹ̀ yóò sọ̀kalẹ̀ láti ọ̀run wá. For the Lord himself shall descend from heaven. Tí òun ti ariwo. With a shout. Pẹ̀lú ohùn olórí àwọn áńgẹ́lì. With the voice of the archangel. Àti pẹ̀lú ìpè Ọlọ́run. And with the trump of God. Àwọn òkú nínú Kristi ni yóò sì kọ́ jíǹde. And the dead in Christ shall rise first. Nígbà náà lé a ó sì gba àwa tí ó wà láàyè. Then we which are alive and remain. Tí ó sì kù lẹ́yìn sókè pẹ̀lú wọn sínú àwọsánmọ̀ caught up together with them in the clouds. Láti pàdé Olúwa ní ojú ọ̀run. To meet the Lord in the air. Bẹ́ẹ̀ làwa yóò sì máa wà títí láyé lọ́dọ̀ Olúwa. so shall we ever be with the Lord. Nítorí náà ẹ máa fi ọ̀rọ̀ wọ̀nyí tu ara yín nínú. Wherefore comfort you one another. Hallelujah. With this word. Eléyìí sọ pé nígbà tí Jésù bá máa padà wá yìí o. This scripture says when Jesus is coming back. Àwa tá a jẹ́ ọmọlẹ́yìn Kristi tá a ti múra sílẹ̀. We who are prepared as Christians. A ó lọ pàdé rẹ̀ láwọ̀ sọ́mọ̀. shall meet with him in the air. nílẹ̀ Yorùbá máa ń gbọ́ táwọn kan máa ń sọ pé. in the land of the Yorùbá some say. tó máa ń sọ pé àwọn kan tó ti wọlé gidigidi nínú ẹgbẹ́ òkùnkùn wọn. na those who are so deep in darkness. pé wọ́n pé wọ́n sọ pé àjà ilẹ̀ gbé wọn lọ pé wọn ò kú. they hear that they just you know, translate into heaven without dying. Bóyá irọ́ náà pa bóyá èké náà sọ a lè sọ o. We don't know for a fact whether this is true or not. Ṣùgbọ́n a mọ̀ pé irú eléyìí ni Jésù sọ pé ó máa ṣẹlẹ̀. That Jesus himself is going to take, take this happen. Àwa tá a ti bẹ̀rẹ̀ sí ní bá Ọlọ́run rìn látàyè yìí lọ. Those who have started walking with God upon the face of the earth. Nígbà tá a bá gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà. Because when we accept Jesus as our saviour. A bẹ̀rẹ̀ sí ní bá Ọlọ́run rìn ni. We start walking with God gbogbo àwọn tó ń bá ẹgbẹ́ òkùnkùn rìn ìṣúná àwọn yẹn ń bá rìn yẹn. Those who are in secret societies and cults are walking with the devil káti ẹ̀ ní èṣù ní agbára láti mú wọn yípo padà bẹ́ẹ̀. if the devil has enough power to translate them. ọ̀run àpáàdì ló mú wọn lọ. he is actually translating them to hell. ṣùgbọ́n àwa tá a bẹ̀rẹ̀ sí ní bá Ọlọ́run rìn nípasẹ̀ Jésù táwọn yìí fẹ́. for those who are working with Jesus. àwa yóò lọ bá Ọlọ́run pàdé láwọsánmọ̀ láì ara rárá. we shall be raptured in the heavens without dying. eléyìí ni Bíbélì ń sọ pé ó máa ṣẹlẹ̀ yìí o. this is that which the Bible is prophesying here. ṣùgbọ́n àwọn tí ó bá ti múra sílẹ̀ ni o. but this is for for only those who are prepared. hallelujah. praise the Lord. wàá sọ pé bí ìtani bí ìtani ọlọ́run ò kì í ṣerú eléyìí rí. who are these people that God will resurrect? Bíbélì sọ pé Ọlọ́run ti fún wa ní àpẹẹrẹ méjì nínú Bíbélì bẹ́ẹ̀. That God has given us two examples in the Bible. Láti fi hàn pé òun máa ṣe léyìí fáwọn tó tẹ̀lé òun. That we might know for a fact that he will do this for his disciples. Bíbélì sọ nípa wòlíì Énọ́kù. The Bible talks about prophet Enoch ẹni tí a yí nípò padà pé kí ó má ṣe rí ikú ara nípa agbára Ọlọ́run. Who was taken away into heaven without dying by the power of the living God. Àrèrè ìkànnì ìwé Bẹ́rù. This is written in the book of Hebrews. Orí ìkọkànlá. Chapter eleven. Láti ẹsẹ̀ ìkarùn-ún. From verse five. Níbi Bíbélì sọ pé. The Bible says. Nípa ìgbàgbọ́. For by faith. Lè a ṣí Énọ́kù nípò padà kí ó má ṣe rí ikú. Enoch was translated that he should not see death. A And was not found. Nítorí tí Ọlọ́run ṣí i nípò Because God had translated him. Nítorí ṣáájú ìṣípòpadà rẹ̀. But before his translation. A yìí sí i pé ó wu Ọlọ́run. He had this testimony that he pleased God. Hallelujah. Praise the Lord ṣùgbọ́n lé àìsí ìgbàgbọ́. but without faith. kò ṣeé ṣe láti wù it is impossible to please him. nítorí ẹni tí ó bá ń tọ̀ Ọlọ́run. for he wá, that cometh to God. kò lè ṣàì gbàgbọ́ pé ó ń bẹ. must believe that he is. àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá. and that he is a rewarder of them that diligently seek. hallelujah. praise the Lord. à sọ ìṣe. what is it that we are telling you. à sọ pé Jésù ń padà bọ̀ láìpẹ́ yìí. Jesus is coming back soon. Mo fẹ́ kó mọ̀ dájú pé. I want you to know for a certainty. Ní ìgbà tiwa yìí ni yóò ṣẹlẹ̀. That it will happen in this our generation. Ọ̀pọ̀lọpọ̀ máa sọ pé ayé máa parẹ́ kó má ṣe gba Many will say if the world is going to end we don't want it to be in our time. Ṣùgbọ́n Bíbélì sọ pé ìgbà tiwa yìí ni yóò ṣẹlẹ̀ o. But the Bible says it will happen in our generation. àmì Jésù ní ká máa wò. Because all the signs that Jesus says we should watch for. Gbogbo ẹ̀ láti rí ló ti ṣẹlẹ̀ báyìí. They are all happening today. Díẹ̀ kí Only a little time is remaining. Jésù is kára you wá láìpẹ́ For Jesus to come back. tó Before the world ends. Kó tó Before the anger of God will fall upon the earth. Jesus first will take those who belong to him away. Àwọn Even the dead in Christ shall rise first. As we have read to you in the Bible. Hallelujah. Praise the Lord. How can you prepare for the with to be among those that will be translated? Because the Bible says those who are alive at that time. And are disciples of Jesus. And are prepared for his coming. Bíbélì sọ pé. The Bible says. Àwa ni a ó palára a ó yí kó padà lẹ́sẹ̀kẹsẹ̀. That we shall be changed in an instant. A ó sì lọ fò pàdé Jésù láwọ̀ sọ́mọ. And we shall be raptured in the air to meet with Jesus. Hallelujah. Praise the Lord. báwo ni a ṣe máa múra sílẹ̀ lábẹ́ ṣàlàyé rẹ̀ How do you prepare for the coming of the Lord is the question. Èkíní. The first preparation sọ pé a ní láti tún ènìyàn bí. is you must be born again. Eléyìí ni a fi mọ ẹni tó jẹ́ ọmọlẹ́yìn Kristi pàápàá. This is the true test of the disciples of Jesus. O lè jẹ́ reverend níjọ tìrẹ o. Perhaps you are a reverend in your own church. O lè jẹ́ lé leader nínú ẹ̀sìn tìrẹ o. Or you are a church officer ó ṣe lè máa gbàwẹ̀ kó máa gbàdúrà lemọ́lemọ́ sí bẹ́ẹ̀ tó bá ṣìjà tó bí. maybe somebody who even prays and fasts the Lord but if you are not born again. o tí ìjọmọlẹ́yìn Kristi you are not yet a disciple of Jesus. yà á gbọ́ nǹkan tí Jésù Kristi sọ pé àtúbí ìjẹ́. what how did Jesus define to being born again? nínú ìwé Jòhánù orí kẹta. in John chapter three. láti ẹsẹ̀ kẹta. verse three. oníjẹ́ ẹnìkan tọ̀ Jésù Kristi wá náà àwọn Nikodemu ẹ tó jẹ́ ìkan náà àwọn àlùfáà. Nicodemus, one of the priests, came unto Jesus. náà àwọn one of the Pharisees. òun Jésù wá lóru. came unto Jesus in the night. láti wá wádìí to ask pé báwo ni agbára tọlọ́run èyí ṣe báwo ló ṣe rí báwo ló ṣe ń lò yìí. about the ministry of Jesus. ṣùgbọ́n Jésù sọ fún un. and Jesus said unto him. ọ̀gbẹ́ni lóòótọ́ lóòótọ́ la mo wí fún ọ. verily verily I say unto you. bí kò ṣe pé a tún ènìyàn bí. except a man be born again. òun kò lè rí ìjọba Ọlọ́run he cannot see the kingdom of God. ọ̀ní Nikodemi tún wí fún un pé. Nicodemus saith unto him. a ó ti ṣe lè tún ènìyàn bí. how can a man be born again. nígbà tí ó ti di àgbàlagbà tán. when he is old. Ó hà lè wọ inú ìyá rẹ̀ lọ nígbàkejì kí a bí. And he entered the second time into his mother's womb and he born. Jésù dáhùn wípé. Jesus answered. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ. Verily verily I say unto thee. Bí kò ṣe pé a fi omi àti ẹ̀mí bí ènìyàn. Except a man be born with of water òun kò lè wọ ìjọba Ọlọ́run. And of the spirit he cannot enter into the kingdom of God. Èyí tí a bí nípa ti ara ara ni. That which is born of the flesh is flesh. Èyí tí a sì bí nípa ti ẹ̀mí ẹ̀mí. And that which is born of the spirit is spirit. Hallelujah. Praise the Lord. O láti di àtúnbí arákùnrin àtàlábí tó sọ. You must be born again. Ìgbà yìí ló jọmọlẹ́yìn Kristi. Only then can you be a disciple of Jesus. Báwo ló ṣe máa di àtúnbí yìí? How can you be born again? Yé Pétérù ló sọ nínú wàásù rẹ̀ níjọ́ eh, Pẹ́sítíkọ́sì. Brother Peter. Peter preached about this on the day of Pentecost. ó ní gbogbo yín láti kọ́kọ́ ronúpìwàdà. He said you must all repent. kí a sì bátísì rẹ̀. and be baptized. ní orúkọ Jésù Kristu lọ wa. in the name of Jesus. a ó sì fún oní fún ìrùmúkúrò ẹ̀ṣẹ̀ rẹ ni o. and for the remission of sin. a ó sì wá fún ẹ ní ẹ̀bùn ẹ̀mí and then you shall receive the gift of the Holy Spirit. mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló láti ló láti pé o. you must follow those three steps. ronúpìwàdà. repent. wàá ní kí ni jẹ́ ìrònúpìwàdà. what is repentance? wo inú ọkàn rẹ kó wo ètò jẹ́ ẹ̀ṣẹ̀ tirẹ̀. Look within your heart and identify your sin. You know that which is your sin. Àgbèrè. Is it fornication? Panṣágà. Or adultery? Ojúkòkòrò. Or greed? Ìpànìyàn. Or murder? àìtí láyè tó fọlọ́run pàpà ẹ̀ṣẹ̀ ni. or not even having enough time for God is a sin. o láyè tó láti ka bíbélì ẹ̀ṣẹ̀ ni. you don't have enough time to read the Bible is a sin. bóyá o tẹ ìgbàgbọ́ pé Ọlọ́run ń bẹ pàpà ẹ̀ṣẹ̀ ni. perhaps you do not even believe that God exists then you are a sinner too. àbò tẹ̀sílọ́wọ́ ẹgbẹ́ òkùnkùn ẹ̀ṣẹ̀ ni. or you are a member of a secret cult then you are a sinner. àbí o lè gbẹ́kẹ̀lé Ọlọ́run nìkan o fẹ́ tún máa gbẹ́kẹ̀lé oògùn kan láti máa jàdúrà ẹ̀ṣẹ̀ ni. or you do not trust God alone for your protection but you trust in human medicines then you are a sinner lọ́gbà ẹ̀yẹ ní gbogbo wọ̀nyẹn. or perhaps you give or take bribes then it is a sin. ká má tí ì sọ ti irọ́ pípa. and even lying èké ṣíṣe. unrighteousness àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní bíbélì. and all the rest of them. bíbélì sọ pé. the Bible says. gbogbo owó tí ọgán bá ti mọ̀ pé ó dá ètò that all of these things that you know is unrighteous. ẹ̀ṣẹ̀ ni. is a sin before God. tó o fẹ́ bọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀. but if you want to be delivered from sin. nípa agbára rẹ ò ní lè bọ́ kúrò in your own power you cannot do that. ẹnìkan ṣoṣo ló ń dání sílẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀. there is only one that can set you free from sin. Jésù Kristo olùgbàlà ni. his name is Jesus Christ the Saviour. for he said himself tí ó bá ń dẹ́ṣẹ̀. that whosoever sinneth. ẹrú ló ń tẹ̀ ń jẹ́ fún ẹ̀ṣẹ̀. is slave unto sin. oníṣùgbọ́n tí ọmọ Ọlọ́run bá sọ ẹ́ lómìnira. the son of God shall set you free. ìwọ yóò di òmìnira tuntun. you shall be free indeed. kí ni jẹ́ òmìnira kúrò náà ṣe. what is this freedom from sin? àní kíní kan wà nínú ẹ̀jẹ̀ rẹ. it is that there is something that you were born with. tòun tó ń mú ẹ máa dẹ́ṣẹ̀ nìyẹn. which makes you to sin. kò sí egbògi tí dókítà lè ṣe fún ẹ tó lè mú kúrò. there is no medicine that a doctor can give you to deliver you from this. ẹ̀jẹ̀ Jésù ló mú kúrò. Only the blood of Jesus can wash you from ẹran ara Jésù ní mú kúrò. Only the flesh of Jesus is, is a sacrifice for them. ohun tí Jésù sọ pé òun láti wá torí rẹ̀ jẹ ara òun yẹn. And that is why Jesus said you must partake of his flesh. kó o sì mú ẹ̀jẹ̀ òun. and drink of his blood. kí ọkọ rẹ̀ ní ìyè. and you might have life. ìyè yìí ní mú ẹ̀ṣẹ̀ kúrò lọ́kàn ènìyàn. this life is the thing that washes away sin from your heart. òun ló máa mú ìfẹ́ ẹ̀ṣẹ̀ kúrò lọ́kàn rẹ̀. and takes away the desire to sin from you. ìgbésọ̀ fún àwọn tí a bí nípa ti the Bible says them that are born of the Spirit cannot sin ike Johannu kìíní. in the book of first John. ìkẹta. chapter three. láti ẹsẹ̀ ìkẹfà rẹ̀. from verse 6 títí ìkẹsàn-án. to verse nine. lára rẹ̀. it says you can read it yourself. àwọn tó a bí nípa ti ọmọ wọn kì í he that is born of the spirit cannot sin. àwọn tí ó bá ń jẹ́ṣẹ̀ ba n jese ti esu ni wọ́n ń gbé lórí. they that sin the bible says they have the devil. hallelujah. praise the lord. jésù fẹ́ tún ẹbí nìyẹn. and that is why Jesus wants to be to, to give born you again. ìyẹn lè di ọmọ ọlọ́run. and that is why you can become a child of God then after you have become a believer, if you have repented and you accept Jesus as your Lord, then you shall be baptized in water. And from then on, if you ask for the gift of the holy spirit. Jesus shall give it unto you. the holy spirit will abide within you. and to give you guidance and direction. the bible says. that those that are directed by the spirit. those are the ones that are the sons of God. this is in the book of Romans. chapter nine. Romans chapter nine take in, in verse 14. Irú òmùrí Romans chapter eight. Iná lè ó fi hàn. Because it shall be revealed by fire. Iná náà yóò sì dán iṣẹ́ olúkúlùkù wò nínú ètùṣe. And the fire shall try every man's work of what sort it is. Hallelujah. Praise the Lord. Kí ni iná tí Paul ń sọ yìí? What fire is God Paul talking about here? Gẹ́gẹ́ bá a ṣe sọ láìpẹ́ yìí. As we have said in the past. Bólúkàlùkù wa ṣe ń gbà ẹ́ níyànjú sẹ́. As all of us are teaching you the word of God. À ń kọ́ ilé tẹ́ḿpìlì Ọlọ́run náà ni. We are building the temple of God within you. Bá a ṣe àwọn kan ń gbà ẹ́ níyànjú láti máa ìgbàgbọ́ rẹ máa dàgbà sí i. some are teaching you to increase your faith. bàbá bàbá ṣe ń gba ẹ̀ yìí. as we are teaching you now. ọ̀pọ̀ mìíràn lè máa gba ẹ̀ láti máa fà ẹ́ kúrò nínú ìgbàgbọ́. others may be teaching you to take you away from the faith. wọ́n lè máa dẹ́rù bà ẹ́. they might be causing you to be fearful. pé mama lọ dojú jọ àwọn olóògùn yẹn. telling you not to face evil powers. pé Jésù rẹ má lè má lè gbà ẹ́. because your Jesus might not be able to save you they will say. but we are telling you that these our over Jesus. Òun gbogbo agbára ayé ọ̀run wà lọ́wọ́ rẹ̀. Has all power in heaven and on earth. Pé wàá máa fi ìgboyà tẹ̀lé Jésù náà. And follow him with boldness. Má ṣe bẹ̀rù àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn. And do not be afraid of any evil power. Má ṣe bẹ̀rù ohunkóhun Be not afraid of anything. Jésù tiẹ̀ sọ pé. Because Jesus said. Ó má bẹ̀rù ẹlẹ́ran ara kan. That do not fear them who are in the flesh. Ẹni tó bá tiẹ̀ pa ẹran ara rẹ̀ kò lè mí kò ṣe kóhun fún ẹ̀mí rẹ̀. even though they can kill the flesh they cannot destroy your spirit. Oríṣìí mọ́ màá sọ ẹni tó yẹ kí wọ́n bẹ̀rù fún. But he said I will give you who you should fear. Oníbẹ̀rù ẹni tó yẹ kó ní agbára. He said fear him has the power. Lẹ́yìn tó bá pa ẹran ara ya ní ìtàn. After destroying your flesh. Ó tún ní agbára láti sọ ẹ̀mí rẹ sínú iná. He can destroy your soul also. Ìyẹn Ọlọ́run Olódùmarè. That is the Lord God Almighty. Èyí ni ẹni tó yẹ kó bẹ̀rù nìyẹn. That's the one that you should fear. Èyí ni Jésù Kristì. And his name is Jesus. Ó ní gbogbo agbára yóò rún wà lọ́wọ́ rẹ̀. Because he has all the power in heaven and on earth. Ó sì sọ pé. And there he says. Ẹni tó bá ń fẹ́ jàdúrà rẹ̀ sí kárára rẹ̀. whoever wants to save himself. Òun yóò sọra He shall lose his life for the kingdom of God's sake shall save his life. This Jesus wants you to Hallelujah. know. Praise the Lord. And we are telling you about faith that will prepare you to be ready for Jesus. That you must listen to, listen to the correct teaching. When you go to an evangelistic teaching, in a Pentecostal teaching, then your faith shall abide yẹn ló máa mú kó lè dúró nígbà tí Jésù bá pè. and this will make you to be able to stand until Jesus comes. èyí máa mú kẹ̀mí mọ́ máa gbénu rẹ̀ láti máa yẹ lágbára. and the Holy Spirit will abide in you and give you power tó pé eh, agbára tẹ̀mí mọ́ ló ń dì wá yẹn. because this power of the Holy Spirit. òun ni yóò mú wa lè fò lọ pàdé Jésù lọ́jọ́ náà. is the power that will cause you to be translated on that day. nígbà tí ìpè náà bá fún. when the trumpet shall sound. bíbélì sọ pé. because the Bible says. gbogbo ẹ̀kọ́ tí olùkọ́ àkókò ń kọ́ ẹ̀yẹn sẹ́. and all these teachings you are hearing. pé a ó dán wo kan náà wò pẹ̀lú iná. shall all be tried by fire. kí ni jẹ́ iná náà. what fire is this? inú níbí ni. it is persecution. Nígbà tí ìgbógun sí ọ̀rọ̀ tó ń gbọ́ yìí bá dìde. But when the persecution shall come against the word of God. Àti nígbà tí wàhálà kan bá dìde. Or when a particular tribulation happens. Bóyá láàrin ilé ni àbí láàrin ẹbí àbí láàrin ìlú ni. Perhaps within your family or within the job or within the church. Ṣé dàbí pé owó ò sí mọ́tò máa fi jẹun? And maybe you do not have enough money to take care of yourself. Bóyá ìgbà yẹn ló bẹ̀rẹ̀ sí tún lọ sákòbákòbá lọ ṣe nǹkan tí Ọlọ́run ò fẹ́. Then maybe that's when you begin to run around to do what God does not want you to do. ní ìgbẹ́kẹ̀lé t You do not have enough trust in God. Your faith is not strong enough. nǹkan tá à ń pè ní iná náà tó máa ń dán ìgbàgbọ́ nìyẹn. that is a fire that will try your faith. ìgbàgbọ́ tí ó bá tó bá tó bá chákì níjọ́ náà. any faith that will fail in those such a day. ọjọ́ tí ẹnìkan bá gbọ́ sókè pé òun máa gbá ilé nítorí pé ó ké pe Jésù. when somebody says he will slap you because you call upon the name of Jesus. àbíjọ́ tí ìjọba bá sọ pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ tún wàásù ìrere wọn. when the government says that nobody can preach the gospel again. ṣé wọ́n máa dákẹ́ ẹnu rẹ ni. are you gonna keep your mouth shut? ilé ìlà pè ní iná tó máa dán ìgbàgbọ́ wò. This mm. is what we refer to as a fire that will try your faith. Such a persecution is what it is that will make your faith stand or fail. This reminds me of a woman that I was preaching to one day who said to me that I have always been a member of you evangelicals for one year. But I stopped going. So why did you stop going? akọ̀ròyìn ó sì máa ń gbogbo nǹkan tó kọ̀ òun sì máa ń mú ṣe o. he say I still do all the things they taught me. ó òun ò lọ sáàrin wọn mọ́. but I do not go among them anymore. ó tí ò lọ sáàrin wọn mọ́. I said why? onítorí pé bàbá àtìyá òun sọ pé àwọn máa kọ̀ ń lọ ọmọ tó ń bá tún lọ gbẹ̀sìn yẹn. she said because my father and my mother said they will forsake me if I continue without religion. olóhùn dẹ̀ nílò òun sì nílò wọn òun sì nílò ìrànlọ́wọ́ wọn. and she said yet I need their help ṣé o gbọ́rọ̀ eléyìí bí? Can you hear that? Inúnibíni kékeré kan nìyẹn o. That is a persecution. Ó sì yà fi ẹ̀sìn Kristi náà sílẹ̀. And because of that little persecution she abandoned the faith of Jesus. Nítorí pé kò tí ì ní ìgbàgbọ́ tó lè kó tá a sọ nìyí. That's because her faith was not pure enough. Àní ìgbàgbọ́ máa ń wá nípa gbígbọ́. For this faith cometh by hearing. Táwọn tó ń wàásù fún inú ìjọ tó ń lọ yẹn tó ń bá sọ ní bí Jésù ṣe sọ ni. If those who are in that church preach the word as as they should preach it ó yẹ kó ti mọ̀ kó tẹ̀ tó lọ kó tẹ̀ tó máa dó láàrin ọfọdún kó yẹ kó ti pinnu. Then she ought to have decided within her. Sọ pé because Jesus said. Ẹni tó bá máa ṣọwọ́ lẹ́yìn mi o. And whosoever shall be my disciple. Yóò bá lè kórìíra ìyá rẹ. And you are not able to hate your father. Yóò lè kórìíra bàbá rẹ. And your mother. Àbí àwọn ará ilé rẹ And your relatives. Àní ẹ̀mí rẹ pàápàá. And even your own life also. Ó ní òní lè ṣọmọ lẹ́yìn mi o. Says you cannot be my disciple. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o. I did not say that. Jésù ló fẹnu rẹ̀ sọ bẹ́ẹ̀. Jesus himself said that. Tó bá lọ kanú inú ìrere If you read this in the book in the gospel. Wàá rí inú ọ̀pọ̀lọpọ̀ ìgbà Jésù sọ bẹ́ẹ̀. You will see that Jesus said this many times. Bẹ́ẹ̀ tí ò bá lè sọ ara rẹ̀ kò lè ara rẹ̀. That whosoever cannot lose his own life will not find it bóyá wọn ò wá sùúrù ẹ̀ fún arábìnrin tí mo sọ yìí. maybe this woman never had such a sermon before. tó bá wà sùúrù ẹ̀. because if she has ever had it. ẹ̀ tó máa dúró ní Kristi kò dúró ni o. those that will stand in Jesus will surely stand. ẹ̀ ò bá ní dúró kó tètè máa lọ. and those that cannot stand will go away quick. ìjọba Ọlọ́run di ìfagbára gbà nígbèrè wí. what the Bible says the kingdom of God is is taken by force. àwọn alágbára ló ń gbà á. only the the forceful men take it. àwọn tí yóò dàbí pé bàbá àti ìyá kọ̀ wọ́n sílẹ̀. those who are forsaken by their father and their mother. nígbà tí mo Jésù yìí sẹ́. Even me that has been preaching to you when I accepted Jesus. ìgbà tí bàbá àti ìyá mi gbé oògùn fún mi kí n máa jàdúrà. When my father and my mother gave me medicine for protection. mo pinnu pé Jésù ni màá tẹ̀lé. But I decided that I want to follow only Jesus. Gbogbo oògùn yẹn mo lọ sọ sínú odò. All of those amulets I threw them away in the river. Mo sì bá Jésù náà sọ̀rọ̀ lọ́jọ́ náà. And I said unto Jesus that day. Mo ní Jésù Olúwa. I said Lord Jesus. Láti èní lọ o. From tonight onwards I want to follow swallow you. Tó bá jẹ́ oṣù àjẹ́ ìlú máa pa mí ni. If these witches and wizards are able to kill me. Wọ́n pa mí kí n lọ sí ìjọba náà. Then let them kill me and I will go to hell. Ṣùgbọ́n tó o bá lágbára láti gbà mí. But if you have enough power to save me. Gbà mí, má jẹ́ bẹ̀rù wọn. Save me, O oh Lord, don't let them, don't let me be fearful of them anymore. Ìlú yóò ti máa ṣe dídé òpin. And from then onward I will continue to serve you. Mo sì sọ gbogbo ẹ̀ sínú odò. And I threw all of that into the river. Mo sì yẹ ọkàn mi wá balẹ̀. And I had peace of mind. Bóyá bí oṣù mélòó ni mo tún pàdé bàbá mi ní ìlú náà. I met my father a few months after that. Ló sọ pé ǹjẹ́ mo sì tún mo sì ń lo kíní yẹn ṣá. and he asked me if I was still using all those medicines. mo sì sọ pé ó ti o mo ti sọ sínú omi. and I said no I have threw them away to the river. àdúrà tó fún mi. that prayer is enough for me. lórúkọ Jésù tó fún mi sẹ́. that the name of Jesus is enough for me. àní ìgbàgbọ́ máa ń wá nípa gbígbọ́ sẹ́. I said, faith cometh by hearing. bàbá wa rò pé ń kọ̀ wá lọ́mọ lọ́jọ́ náà. and the father may say that yea I forsake you from now on. ó ní ọmọ tó bá máa sin wá kékeré la máa ti mọ̀. he said any child that will follow us we know him from childhood. ó ní bóyá ilé máa pé ọjọ́. he said perhaps this one is not gonna last ṣùgbọ́n a ti wà láàyè síbẹ̀. but we are still alive today. eléyìí tí mo sọ yìí ó ti kọjá ogún ọdún o. this was over twenty years ago. bàbá náà tí mo sọ pé tí mo sọ pé sọ pé òun fẹ́ kọ̀ mí lọ́mọ lọ́jọ́ náà sẹ́. his father who said he would abandon me as a child. lẹ́yìn ìgbà tó bẹ̀rẹ̀ sí ní rí agbára Jésù yìí sẹ́. after he started seeing the power of Jesus. nítorí tí wọ́n á ń bá a pé ká gbàdúrà fún òun. he comes back and say we should pray for him. àtúbẹ̀ sí ní gbàdúrà fún and then we continue to pray for him for healing. àti and deliver them from the fear arákùnrin àti arábìnrin. friends. gbogbo agbára láyé ọ̀dún ọ̀rọ̀ wà lọ́wọ́ Jésù. all power in heaven and on earth is with Jesus. òfin jà fún àwọn tó bá ti gbé gbogbo ara wọn lé ni. and this power he uses to fight for them who trust in him completely. àní ìgbàgbọ́ máa ń wá nípa gbígbọ́. Surely faith cometh by hearing. Ìgbàgbọ́ yìí náà ló nílò láti lè mú ẹ múra sílẹ̀ Jésù. And this faith is what you need to prepare for the coming of Jesus. Hallelujah. Praise the Lord. Ǹjẹ́ o fẹ́ ní ìkùnà àtà lọ pàdé Jésù àwọn ọmọ bẹ́ẹ̀? Do you have a part to be among those who will be translated with, Jesus? You need to yield your life unto Jesus Christ. And walk with Jesus. Olá ti máa tẹ́tí kí Jésù máa bá ẹ sọ̀rọ̀ nígbà lémọ́lémọ́. And listen to the voice of Jesus every time. Gẹ́gẹ́ bí Èlíjà, pé òwúrò Èlíjà. Even the prophet Elijah. Bíbélì sọ pé nítorí ó ń gbọ́rọ̀ tí Ọlọ́run ń darí rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà gbogbo. The Bible says he hears the guidance of Jesus every time. Àwọn adáǹsọ̀ pàdé Jésù aláàdì bẹ̀rẹ̀ sí ní tẹ́tí kí Ọlọ́run máa bá ọ sọ̀rọ̀ láti inú ẹ̀mí wá. Those of us who are going with Jesus must hear him every time. Ilé ni ni Bíbélì ṣe sọ nínú ìwé Róòmù ta kà yẹn. But that is why the Bible says in the book of Romans. Pé àwọn tí a ń ti ẹ̀mí mọ́ darí àwọn ni ọmọ Ọlọ́run. Those who are led by the Spirit they are the sons of God. Àwa láti lọ And we are the ones who are going to be with Jesus there. lọ pàdé Do you want to be among these people? We would like to pray for you now, Lord. We're praying for these our listeners in the name of Jesus. Let their spirit begin to have the fire that they might begin to desire to do Jesus and repent and receive in Jesus' name. Right unto us to evangelist Adewumi, P.O. Box 10308 Ibadan. Ibadan, Nigeria. Nigeria. And we shall send you more literature. God bless you. Jesus is coming soon. Right Write to Evangelist Julius Ade, Gospel Distribution Ministry. If you have access to the internet, our web address is www.gospeldistribution.org. You have to spell that one out gospeldistribution.org. Gospel Distribution is one word. www.gospeldistribution.org and you can send us email on the internet. Our web our email address is webmaster at gospeldistribution.org. Webmaster at gospeldistribution.org. And you can also read all our literature on the internet freely. God bless you and see you, we we'll see you again next time. In Jesus' name.